ti Abdulgani al-Maqdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí ọlọ́ọ̀bá kí ó ṣe àtìlẹ́yìn fáwa náà a ó dìde lórí àdífi ẹlẹ́ẹ̀keje an Umran mawla Uthman ibn Affan radiyallahu anhu annahu ra'a Uthman da'a bi wadu'in فأفرغ على يديه من إنائه فغسلهما ثلاث مرات ثم أدخل يمينه في الوضوء ثم تمضمض واستنشق واستنثر ثم غسل وجهه ثلاثا ويديه إلى المرفقين ثلاثا ثم مسح برأسه ثم غسل كلتا رجليه ثلاثا ثم قال رأيت النبي صلى الله عليه وسلم يتوضأ نحو وضوء هذا وقال من توضأ نحو وضوء هذا ثم صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر له ما تقدم من ذنبه hadithi yìí tí a gbà wá látọ̀dọ̀ Imran mawla Uthman ibn Affan Imran mawla Uthman ibn Affan orúkọ rẹ̀ Imran ibn Abban al láti ilẹ̀ Faris ilẹ̀ Iran alfaqih agbàfáàní nínú tabi'in ẹrú ni ní ọ̀dọ̀ amir al-mu'minin Uthman ibn Affan ó wá tú okùn ẹrú lọ́rùn ẹ̀ wọ́n mú lẹ́rú ní ọdún tí wọ́n ja ìjà ìjà tó ń pè ní ogun tó ń pè ní sẹ̀bí àìnù tamr tamr ìlú kan ni ní Kúfà ìlú náà láti bẹ̀rẹ̀ ti ń kó gbogbo àwọn nǹkan ọrọ̀ oko gẹ́gẹ́ bí dẹ́bínù àti ìrèké àtàwọn oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ń kó jáde láti ìlú yẹn lọ sí àwọn ìlú òdìkejì ní àsìkò Sayyidina Abubakar ó ní àwọn mùsùlùmí sí ìlú Ainu Tam Ainu Tam torí pé dẹ́bínú pọ̀lú náà náà fi sọ ní Ainu Tam lásìkò Sayyidina Abubakar làwọn mùsùlùmí sí ìlú náà tó di ìlú mùsùlùmí látọwọ́ Khalid ibn walid so Imran yìí ó jẹ́ ẹrú lọ́dọ̀ Musayyib ibnu Najaba ó ní Uthman ibnu Affan ló wá rà lọ́wọ́ ẹ̀ ó wá tú ó tú okùn ọrùn lọ́rùn rẹ̀ so lẹ́yìn ìgbà tó jẹ́rú tó tú okùn ẹlúrẹ́ lọ́rùn ẹ̀ tó sì kéw ó wá jẹ́ àgbà nínú àwọn àfa tabi'in nínú àwọn tí ó kéw lọ́dọ̀ wọn àwọn ni Muawiya ibnu Abi Sufyan àti Uthman ibn Affan pẹ̀lú àwọn míì ó tilẹ̀ jẹ́ pé àwọn àdìsí rẹ̀ ò pọ̀ àwọn àfà tí wọ́n kéwú lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Ata ibn Yazid al-Laythi àti Urwa àti Zayd ibn Aslam àti Bayan ibn Bishr Bukair ibn Ashaj Mu'adh ibn Abdurrahman àti bẹ́ẹ̀ lọ. Humran yìí ó jẹ́ lásìkò Sayyidina Uthman olóma bá ń pèrún oní mu'adhin lẹ́yìn ìgbà tó bá pèrún tán tí ó bá ń kírun ní ẹ̀yìn Uthman ibn Affan radiyallahu anhu gbogbo ìgbà tí Uthman bá ṣe àṣìṣe nínú al oní máa ń tají sọ wá ó rí pé ẹ̀kọ́ ńlá lọ́wà níbi lára arákùnrin àkọ́kọ́ náà ẹrú ni nígbà wọn tún kún ẹrú lọ́rùn ẹ̀ so Islam ó fún gbogbo wa ní equal right so òun náà ní right àti kéwú àti kàwé ó kéwú tó kàwé ó jẹ́ èèyàn ńlá nínú Islam débi pé òun ni mu'adhin khalifa Uthman amir al-mu'minin radiyallahu anhu kì í wá ṣe pé mu'adhin lásán àáfàá ni táwọn èèyàn ń kéw lọ́dọ̀ rẹ̀ bákan náà olí mímọ̀ ni tó há alukur'ani sórí gbogbo ìgbà tí Uthman bá ṣe àṣìṣe nínú alukur'an olóma ń tají so a ó rí pé Islam ó fún everybody ní opportunity àti àti kàwé àti kéwú. bákan náà kì í ṣe pé mu'adhin lásán ló ń ṣe fún ṣe Uthman ó tún jẹ́ bíi sẹ́kẹ́tìrì Uthman lásìkò khalifa rẹ̀ katib ni sẹ́kẹ́tìrì rẹ̀ ni olóma máa ń kọ gbogbo àwọn nǹkan tí Uthman bá fẹ́ kọ. Umran ọlọ́lọ́ra ẹ̀mí rẹ̀ so ó fayé lẹ̀ ní ọdún eighty years lẹ́yìn hijira nabi muhammad sallallahu alayhi wa sallam. iná yẹn rí orí pẹ̀lú. ee alhamdulilayi. iná abilé ìtura. a ilé iná wọn kì í. àwọn kò bá ká pa náà pa ẹ̀ tó bá ṣe ẹ ok ok iná. tọ́ ó ní ó gba ẹ̀gbà wọ́ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ Uthman ibn Affan. ṣùgbọ́n Uthman ibn Affan tí ó gba ẹ̀gbà ọwọ́ ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ rẹ̀ òun sàábẹ́ ànábì ní sallallahu alayhi wa sallam pàápàá jùlọ khalifa ànábì ní sallallahu alayhi wa ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn abubakar àti ali àti umar òní Uthman Uthman yìí orúkọ rẹ̀ usman ibn affan ibn abdul-as ibn umayya màmá rẹ̀ arwa bintu qurayz ibn rabi'a òun náà gba islam ní makka ó ṣe hijira pẹ̀lú usman ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ débi pé ó wà láyé lásìkò tí usman di khalifa lásìkò náà ni ó fayé lẹ̀ khalifa náà wà nù àwọn tí wọ́n gbé sí èjìká láti lọ gbé lọ sí orí tẹ́ mama Uthman yìí mama tiẹ̀ kúmá èyí ni pé mama mama ẹ̀ ọmọ abu abu talib ni abdul mutalib ni wọ́n ní ọmọ ìyá lòun àti abdullah bàbá anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn kan ní wọ́n bí wọn ní bèjì ni bàbá anabi sallallahu alayhi wa sallam àti màmá tó bí màmá Uthman ọmọ ìyá ni wọ́n ìbejì ni wọ́n so a rí pé Uthman àti anabi sallam wọ́n kara wọn láti bò bàbá bàbá anabi sallam pẹ̀lú ìyá ìyá anabi sallam bàbá kan náà ni wọ́n ló bí wọn so ẹni pé Uthman ó kan anabi sallam láti ọ̀dọ̀ obìnrin so ẹni tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá tí wọ́n jọ jọ bèjì ọmọ tiẹ̀ ló bí Uthman so ọmọ ti Abdullah ta ọmọ ti bàbá anabi sàlọ sàlẹm tí wọ́n jọ jọ ọmọ ìyá ló bí Uthman radiyallahu anhu sayidina Uthman ní jahiliya wọ́n pè ní abá amru torí pé kúníà ó jẹ́ n tó ṣe pàtàkì nínú tí wọ́n máa fi ń pèyàn ní àsìkò nínú àwọn lárúbáwá kò sí èèyàn tí ò ní ní kúníyà tó fi ń pè bàbá alágbájá kódà bí o tiẹ̀ bímọ rí so abá amru ni wọ́n ń pè ṣùgbọ́n nígbà tí ó fẹ́ ọmọ anabi muhammad sallallahu alaihi wa sallam ruqayya tọ́lọ̀ ń ta wọn lọ́rẹ̀ ọmọ wọn sọ ní abdullah so ni wọ́n fi ń pè ní abu abdullah so bákan náà laqab Uthman wọ́n ń pè ní Dhunnurain Dhunnurain Dhunnurain yìí torí pé wọ́n ní nínú wo látijọ́ ọlọ́run ti dáyé rẹ̀ kò sí ẹni tó fẹ́ ọmọ méjì nú ọmọ ànábì kan àyàfi Uthman ibn Affan so òun náà wọ́n bí ní Makka ní ọdún erin amulfil lọ́dún erin anabi ju Osman lọ pẹ̀lú ọdún márùn Uthman èèyàn pàtàkì ní lásìkò jahiliya kó tó di àsìkò Islam pàápàá jùlọ ó wà nù àwọn ọ̀dọ́ tí Quraish tó fẹ́ràn gan torí pé ẹni tó nítìjú ni nínú àwọn nǹkan tí wọ́n sọ nípa ìfẹ́ tí Quraysh tí wọ́n ní sí Uthman débi pé ó gbajúmọ̀ wọ́n ní arábìnrin kan nínú àwọn Arab ó ń kọrin fún ọmọ rẹ̀ ó ń sọ wípé uhibbuka war-Rahmanu hubba Qurayshin li Uthman pé mo nífẹ̀ẹ́ rẹ̀ mo fi Ọlọ́run búra irú ìfẹ́ tí Quraish tó ní sí Uthman so eléyìí ó fi àfihàn báwo ni Uthman ṣe jẹ́ nínú nínú Quraish kó tó di àsìkò Islam. Uthman ó wà ní àwọn tí wọ́n tètè gba Islam láti ọwọ́ Sayyidina Abubakar Sayyidina Abubakar òun ló pè sí ẹ̀sìn Islam kò sì ṣeyè méjì tó fi gbà torí pé èèyàn ni tó yẹ pé ó ní ó gbajúmọ̀ ó sì ní tìjú ó wà nú àwọn tó yẹ pé wọn ò ṣe zìnà rí ní jàhílíyà kó tó di pé wọ́n gba Islam wọn ò mutí rí ní jàhílíyà kó tó di pé wọ́n gba Islam wọn ò sì tẹ̀lé wọn lọ bòòsàrí ní jàhílíyà kó tó di pé wọ́n gba Islam òun náà jẹ́ ọ̀kan lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ìdí tó fi tí zina àti ọtí tó fi ṣe pàtàkì tá a bá rí ẹni tí ò ṣe rí tá fi ṣe mọ̀ ó ní environment àwọn Arab lásìkò náà lásìkò jahiliya torí pé ọtí mímu àti zina ṣíṣe kìí ṣe nǹkan tó jọjú kìí ṣe nǹkan pàtàkì ohun tó wà tó wà tó wà lọ rẹpẹtẹ ni tí wọ́n ń ṣe ní gbogbo ìgbà so tá a bá rí ọ̀dọ́ tí yóò ṣe é èyí ń fi hàn irú fadila tí ọ̀dọ́ yẹn ní so Sayyidina Uthman ó wà nú àwọn tí wọn ò mutí tí wọn ò ṣe zina rí wọn ò sì bá máa bò sàrí nígbà tí Uthman tó gba Islam àwọn mùsùlùmí wọ́n ṣe inú wọn dùn gan sí so Sayyidina Uthman anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọmọ rẹ̀ méjì Ruqayya àti Ummul Kulthum àwọn méjèèjì ló fi fún ọmọ Abu Lahab àwọn ọmọkùnrin Abu Lahab àwọn méjì Utba àti Utayba Ruqayya ó fi fún Utba Ummul Kulthum fún Utayba wọ́n yẹ wá tí wọlé wọn ni ọlọ́run sọ àyà tabbat yada abi lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran dhata lahab wa imra'atuhu hammalata al-hatab fi jidiha hablum min masad tí ọlọ́run sọ àyà yìí kalẹ̀ láti fi bú Abu Lahab àti ìyàwó rẹ̀ Abu Lahab ó ní bàbá ọkọ ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó ẹ̀ ó ní ìyá ọkọ ọmọ ànábì sallallahu alaihi wasallam ni àwọn méjèèjì bá pè ọmọ wọn wọ́n bá pè wọ́n jókòó ó sẹ́ gbọ́n tí Muhammad tó tí ó fi bú wa torí di èyí ẹ̀kọ́ àwọn ọmọ rẹ̀ méjèèjì fún àjùlọ kan tí ọlọ́run fi hàn bí ni pé ọlọ́run wá tí ìgbà fáwọn méjèèjì kún súnmọ́ ọmọ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi di pé wọ́n kọ̀ wọ́n lẹ̀ torí pé àwọn méjèèjì ò islam tí wọ́n fi kú so wọ́n nígbà tí Uthman tó gbọ́ pé wọ́n kọ ọmọ anabi sallallahu alayhi wa sallam nígbà náà ló tètè lọ sí ọ̀dọ̀ anabi pé òun fẹ́ pẹ́ ọmọ anabi sallallahu alayhi wa sallam ni anabi sallallahu alayhi wa sallam bá fi Ruqayya fi fún ah, Uthman débi pé wọ́n ní Khadija ìyàwó anabi sallallahu alayhi wa sallam radiyallahu anha òun ló mú Ruqayya lọ sílé Usman dáadáa òun ló gbígbà tá a bá mú ìyàwó lọlé ọkọ òun fúnra rẹ̀ ló fi owó ara rẹ̀ fún Usman níyàwó torí pé a ó rí pé wọ́n súnmọ́ra Abdul Muttalib láti ọ̀dọ̀ obìnrin Usman ọmọ ọmọ abdulmutalib látọ̀dọ̀ ọkùnrin ní anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ra wọn tí wọ́n jọ ṣe hijira lọ sí habasha lẹ́ẹ̀mejì kó tó di pé wọ́n ṣe hijira padà lọ sí madina uthman ó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ka quran láti ọ̀dọ̀ النبي محمد صلى الله عليه وسلم bákan náà Uthman ó jẹ́ ọ̀kan nínú olùmọ̀ al-Qur'an. Uh, torí pé wọ́n ní gbogbo àsìkò rẹ̀ pátá Quran ni Uthman máa fi kà wọn ní Quran nuskha tí uh, Uthman tó fi ń ka Quran ó ti ó ti gbó débi débi pé ó fẹ́ tẹ bá ti ń fọwọ́ kan ní ọmọ ẹ̀yà torí pé gbogbo ògbà ó ní Uthman máa ń ka Quran gbogbo aná la mọ̀ pé ó ń ka alukur'an lọ́wọ́ ni wọ́n pa tàbí nà. so bákan náà nínú àwọn tí wọ́n ka alukur'an ní ọ̀dọ̀ Uthman Ba agbàfa agbàfa kan nínú àwọn alukurọ tí wọ́n ń pè ní Abu Abdurrahman as-Sulami ó jẹ́ ọ̀kan nínú akẹ́kọ̀ọ́ sayidina Uthman. nínú àwọn tí wọ́n rí gbà wá látọ̀dọ̀ sayidina Uthman ó ní law tahurat qulubuna lama shabi'at min kalamillahi azza wa jalla ìbáyé pé ẹ̀mí wa bá mọ́ ni àbá tí yó níbi ipá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tí tọ́lá rẹ̀ ga tó bá yẹ pé ọkàn ẹ̀mí wa bá mọ́ kò ní sú kùránì ò ní sú wa gbọ́ ṣùgbọ́n tí ọkàn rẹ̀ ọba mọ́ ó ní kùránì máa sú gbọ́ so eléyìí ọjọ́ inú ọ̀kan àwọn nǹkan tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Sayyidina Usman nípa al-Qur'an tó nífẹ̀ẹ́ sí àti máa kà dé pé wọ́n ní Sayyidina Usman ó ní hubbiba ilayya mina dunya thalathan ishba'ul jay'an wa kaswatul 'uryan wa tilawatul Qur'an wípé ọlọ́run ṣe ìfẹ́ nǹkan mẹ́ta sínú ọkàn mi àkọ́kọ́ ó ní kí n fún ẹni tẹ́bi ń pa lóúnjẹ kó yó a ó rí pé Sayyidina Uthman nínú àwọn nǹkan tán màmá ní sadaka àti fi gbígbé owó sílẹ̀ láti fi gbé ẹ̀sìn ọlọ́run ọba ga wa kiswatul uryan àwọn tí wọn rásọwọ kí n dásọ sí wọn lọ́rùn wa tilawatul Qur'an kí n sì tún ka Qur'an àwọn nǹkan mẹ́ta yìí ọlọ́run ṣe ìfẹ́ rẹ̀ fún mi. Ah, ká má gbàgbé pé Sayyidina Uthman ó tún jẹ́ ọ̀kan nínú àwọn kutabul alwahi àwọn tó máa ń kọ wáhì anabi Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ọlọ́run bá sọ al so Sayyidina Uthman ó ní àjùlọ nínú Islam àkọ́kọ́ àjùlọ rẹ̀ ó ní pé ó jẹ́ àwọn dúfà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gba ẹ̀sìn Islam torí pé àwọn olùfọ̀ àwọn olùmọ̀ wọn ní lẹ́yìn ọkùnrin mẹ́rin ẹlẹ́ẹ̀karùn wọn ó ní Uthman bákan náà ó tún ṣe hijira lẹ́ẹ̀mejì ó ṣe hijira lẹ́ẹ̀mejì lọ sí habasha ó tún wá ṣe hijira lọ sí madina àjùlọ ẹlẹ́ẹ̀kẹta ni pé ó jẹ́ ọ̀kan nínú àwọn asharatul mubashsharuna bil janna àwọn mẹ́wàá tí ọlọ́run tí anabi sàásàlà fún wọn ní ìró pé ọmọ àlìjánà ni wọ́n kó tó di pé wọ́n kú wọ́n ní abu musa ó gba ọgbọ́wọ́ ọ̀rọ̀ pé òun wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní ààyè kan ní inú madina ó ní ẹnìkan bá wá ó ń wá ààyè láti wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹni tí ó wà lọ sọ fún anabi pé ẹnìkan fẹ́ rí ọ ó ní abu musa al-ashari nígbàtí ó lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé ẹnìkan bẹ lóde wọn ọmọ ẹ ti ń ṣe òun wọ́n fẹ́ rí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi bá ní lọ sọ fún ẹ sọ fún un pé kó wọlé ẹ sì fún nírò pé yọ wà àlùjẹ́nà nígbà tí ó lọ fún ẹni tí wọ́n ní ó wọlé ó wá rí pé sayidina abubakar nígbà sayidina lọ́wọ́ sọ fún pé anabi sallallahu alayhi wa sallam ó kí n sọ fún ọ pé kọ́ wọlé kúmọ́ ọmọ àlùjẹ́nà ni ọ wọ́n ní ni sayidina abubakar lọ́ba dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọkùnrin ẹlẹ́ẹ̀kejì tí ó tún wá ànábì ni kí wọ́n sọ fún tó kọ wọlé kí wọ́n sọ fún náà pé ọmọ àlìjánà ni ńgbà tí wọ́n lọ sílẹ̀kùn ó rí pé Sayyidina Umar radiyallahu anhu ọkùnrin ẹlẹ́ẹ̀kẹta tí ó wọlé ànábì ni kí wọ́n lọ sọ fún pé ẹ sílẹ̀kùn fún ẹ sọ fún kọ́mọ àlìjánà ni lórí àdánwò ńlá kan tí ó kàn ẹ sọ fún pé ọmọ àlìjẹ́nà ni ṣùgbọ́n lórí àdánwò ńlá kan tí ó kàn nígbà tí ó lọ orí pé Sayyidina Uthman ni lọ́wọ́ fún nírò ni Sayyidina Uthman lọ́ba ní alhamdulillah wallahu almusta'an wípé ọpẹ́ ni fọ́nà tó fún nírò pé ọmọ àlìjẹ́nà ló kùmọ̀ òun náà ni ó tún rán lọ lórí àdánwò tí Ọlọ́run fi kàn náà so eléyìí ẹ̀rí ni pé sayidina Uthman ó jẹ́ ọ̀kan nínú àwọn al-mubashsharuna bil janna bákan náà wọ́n ní anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan dúró lórí òkúta Uhud ó wà pẹ̀lú sayidina Uthman àti Umar àti Abubakar wọ́n ní ní Uhud yẹn ló bá ń gbọ̀n ni anabi sallallahu sallam bá fi ẹsẹ̀ ta Uhud wípé uthbut. يا أحد فإنما عليك نبي والصديق وشهدان ipe ìwọ Uhud farabalẹ̀ kọ́ ọmọ ẹgbẹ́ tí ń bẹ lórí ẹ̀rẹ̀ ànẹ́bì ni àti Siddiq èyí ni pé Sayyidina Abubakar àti shahidani àwọn shahidi méjì òun Sayyidina Uthman àti Sayyidina Umar so eléyìí láti àgbà náà ni àwọn náà ti mọ̀ pé shahidi làwọn so eléyìí na wà nù àjùlọ tí Sayyidina Uthman tó ní so gbogbo àwọn àjùlọ yìí tí a bá wá kà á nílé kà tán torí pé Sayyidina Uthman ilé kéwù kan lòun náà so hadithi yìí tí ó ṣàlàyé ìròyìn báwo la ṣe ó ní pé Umran ó ní Sayyidina Uthman ó ní kí òun bu omi wá láti sàlùwàlá sódà tí ó fi hàn wọn báwo ni wọ́n ṣe ń sàlùwàlá practically eléyìí fi hàn wá pé gbogbo ẹni tí ó bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ practical ó jókòó nínú ẹ̀mí ẹni tí ń gbọ́ ju ẹ̀kọ́ ohun lásán bákan náà anabi sallallahu alayhi wa sallam òní wọn ti rí irú ẹ̀kọ́ yìí látọ̀dọ̀ rẹ̀ níjọ́ tí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n kọ́ wọn nírun wọn ló gun orí mímbà báyìí ló wá ń kírun lẹ́yìn ìgbà tó wá kírun ọ̀hún tó lọ́wọ́ ní sọ́lú kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun yìí bákan ni hajj irú ẹ̀ náà ni àlùwàlá yìí tí a fẹ́ ṣe àlàyé rẹ̀ ṣùgbọ́n alwudu wọ́n mú wá láti àdọ́wù oní ìmọ́lẹ̀ kí ni kí ni àlùwàlá ṣe tó ní ṣe pọ̀ níbi ìmọ́ ìmọ́lẹ̀ torí pé gbogbo ẹni tí ó bá ṣe àlùwàlá a ó rí pé ojú rẹ̀ yóò mọ́ ọwọ́ rẹ̀ náà mọ́ ẹsẹ̀ rẹ̀ ọmọ ìdínú tí anabi sallam tó sọ pé lóòjọ́ ń gbé de alqiyama àwọn al'umma mi yud'awna yawma alqiyamati ghurran muhajjalina min athari alwudu àwọn al'umma mi wọ́n wà lóòjọ́ gbé de alqiyama tí ẹsẹ̀ wọn àtọwọ́ wọn àtọjú wọn tí ó mọ́ mọ́ tí ó mọ́ bí bí bí oòrùn àbí òṣùpá torí àmì àlùwàlá torí gbogbo ààyè tí wọ́n ń fọ̀ yẹn lóòjọ́ gbọ́dọ̀ àkíyàmọ̀ gbogbo ààyè náà yọ mọ bí ìmọ́lẹ̀ oòrùn àbí òṣùpá àlùwàlá yìí ọlọ́run bá ṣe ní ẹ̀tọ́ ó ṣe ní ọ̀ranyàn fún gbogbo ẹni tó bá fẹ́ kírun láti ṣe àlùwàlá pẹ̀lú ayàtí ọlọ́ni yá ayọ̀ alladhina amanu idha qumtum ila salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ila al so àyà yìí ó ló ṣe àlàyé alùwàlá nínú alukur'an àwọn agbègbè méjì àbí àwọn ìka mẹ́rin ó àkọ́kọ́ ó ní ẹ ojú yín ẹ fọwọ́ dé ìgbọ́ ẹ sì fọ ẹ ẹ ẹ ẹ fi ọwọ́ pa orí yín kí ẹ fọ ẹsẹ̀ yín àwọn ìka mẹ́rin ò ní alukur'ani sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ó wá fi iṣẹ́ àti ọ̀rọ̀ rẹ̀ ó fi ṣàlàyé ìtumọ̀ alukur'an bọ́lọ̀ ń ṣe ní ká ṣe àlùwàlá gangan torí pé ọlọ́run ni wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim la'allahum yatafakkarun a sọ ìrántí kalẹ̀ fún ọ kó o lè bá a máa fi hàn àwọn èèyàn kó o lè bá a máa sọ ìtumọ̀ tí wọ́n sọ tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún wọn torí pé kó o lè máa bá jẹ́ ẹni tí ó ronú sí ọ̀rọ̀ ọlọ́run ọba so anabi sallam ó fi ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ ó fi ṣàlàyé kí ni tí àyà yìí ó ń sọ so àdìsí náà ni annahu ra'a Uthman da'a bi wudu'in Umran ó ní òun rí Uthman ó ní kí wọ́n mú omi àlùwàlá wá wàdú pẹ̀lú fátà lórí wà ó ní omi tí ó wà nù abọ́ tẹ́yìn ó fi ṣàlùwàlá ó ní wọ́n pè ní wàdú àmọ́ wùdú pẹ̀lú dọ́mà lórí wà ó ní iṣẹ́ àlùwàlá yẹn ká fọwọ́ ká fọsẹ̀ ká fọwọ́ parí ká fọwọ́ jú ó ní à ń pè ní alwudu. ó ní fa afraga ala min ina'in fa ghasalahu ma nígbà tí wọ́n gbé omi àlùwàlá yẹn wá fún kó omi afraga abọ́ àbí abọ́ àbí ike tí wọ́n fi bu omi wá ọrọ̀ àtẹ̀ ó bu omi yẹn sí ọwọ́ rẹ̀ ó wá fọ ọwọ́ rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta èyí tó dé ọrùn ọwọ́ ó fọ̀ eléyìí a ti ṣe àlàyé rẹ̀ kọjá tí Ànábì sallam tó ní la salata liman لا صلاة لمن لا وضوء له أتي حديث توني إذا استيقظ أحدكم من نومه فلا فلا يغمس يده إلى الماء حتى يغسلهما ثلاثة ẹnì kọ̀ọ̀kan yín tó bá jí láti ojú oorun kò gbọ́dọ̀ tí ọwọ́ bọnú omi tí ó fi ṣàlùwàlá àfikọ́ fọ ẹ ọwọ́ náà lẹ́ẹ̀mẹ́ta so eléyìí ó pa dandan tó jí láti ojú oorun súnà ni fún ẹni tí ó bá fẹ́ ṣàlùwàlá tí ò jí látọjú oorun tó láti fọ ọwọ́ dé ọrùn ọwọ́ ṣùgbọ́n síwájú yẹn torí pé ó fẹ́ ṣiṣẹ́ náà practical ni àwọn nǹkan míì tí wọ́n máa ń sọ lẹ́nu kò rẹ̀ àwọn practical issue ló ṣàlàyé kò tí wọ́n máa ń sọ lẹ́nu tó nínú tí wọ́n máa ń sọ lẹ́yìn kó tó di pé a fọwọ́ tó náà jẹ́ mashuru ó ní bismillah àwọn bismillah rahman rahim àwọn afáàní eléyìí ló dáa jù bismillah rahman rahim àwọn ní àwọn máa ní àwọn míì ní tẹ́yìn bá ṣe bismillah ìyẹn náà tó bákan náà ọ̀kan tún wá nínú ẹgbàwọ́rọ̀ bisimilayi alazim walhamdulilayi aladini islam eléyìí àdìfì náà tó lẹ ṣùgbọ́n ìtura alágbára náà ni pé kulli amrin dhi balin la yubda fihi bismillahir rahmanir rahim fa huwa aqta gbogbo nǹkan tó bá ní tó bá ṣe pàtàkì tá a bá fẹ́ ṣe nínú ẹ̀sìn tá ò bá fi bismillahir rahmanir bẹ̀rẹ̀ rẹ̀ nǹkan náà ó ti yín jẹ so èyí ń pàtàkì ní ìgbà tí a ó bá ṣe àlùwàlá ká kọ́kọ́ ṣe bismillah rahman rahim ká wá bu omi sí ọwọ́ ká má tọwọ́ bọ inú omi yẹn á wà kọ́kọ́ fọ ọwọ́ wa ní ẹ̀ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí àdìsí ṣe ṣàlàyé rẹ̀. àwọn àfáàní hikma tó wà ń bí ni pé ọwọ́ yẹn o láfi fọ àwọn oríkèé àlùwàlá ó láàbòmí sí tá fi fọjú ó láàbòmí sí tá fi fọpá ó láàsìbòmí sí tá fi parí tá fi fọsẹ̀ so ẹ̀kọ́ pé omi tá fi fọ nǹkan mọ́ kó náà mọ́ ṣùgbọ́n gbà tó wá bá dọ̀tí tá a bá ń fọwọ́ dọ̀tí fọ ibi tá a fẹ́ kọ́ mọ́ bí ìgbà tá a ń fi dọ̀tí fọ dọ̀tí nù nù so ó di dandan kí n tá bá fi fọ dọ̀tí kọjá pé òun náà mọ́. oni thumma adkhala yaminahu fil wudu'i thumma tamadmada wastanshaqa wastanthara lẹ́yìn náà lọ wá tẹ̀tẹ̀ tí ọwọ́ rẹ̀ bọ́nú ike àlùwàlá àbí abọ́ àlùwàlá lọ wá bu omi sẹ́nu ó fi símú tamadmada wastanshaqa wastanthara almadmada ẹ̀ka ọ̀rọ̀ yìí ó dárúkọ nǹkan mẹ́ta àkọ́kọ́ alimadumadu oní ká fi omi sẹ́nu ká fi ká fi gbó omi ká tú sọ̀nù alistinshaq oní ká fi atẹ́gùn láti mú wa ká fi fan omi wọnú inú mú ká istinthar oní ká fan jáde. so níbi a ó rí pé hadith yìí kò ṣàlàyé iye ìgbà tá ó ṣe mọ́gbọ́rọ́ àti istinshaq àti istinthaq kò sọ adad ó ní thumma adkhala yaminahu fil wudu thumma tamadmada wastanshaqa wastanthara ṣùgbọ́n hadith tí ó tẹ̀lé ètò àǹkàì òun ṣàlàyé àmì iye ìgbà ó ní ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́ta yẹn oní tó dáa jù àwọn àfáàní oní èyí tó dáa jù ọwọ́ rọ́ọ̀jẹ̀ bákan náà wọ́n ní èyí tó dáa jù ni pé tí a bá bi bu omi sọ́wọ́ yẹn tá a mu kí omi tó ṣẹ́kù ká fèsì mu lẹ́yìn búbu ẹ̀ kan lóyóyé wa táwa bu omi yẹn nínú rẹ̀ náà la fi sẹ́nu nínú rẹ̀ náà la fi símú táwa fọ́n jáde táwa tu omi jáde bó tilẹ̀ jẹ́ pé èyí kò fi bẹ́ẹ̀ rọrùn fún àwọn ẹlòmíì so àwa ṣe báwọn lẹ́ẹ̀mẹ́ta yóò wá di pé búbu omi lẹ́ẹ̀mẹ́ta yun a ti fi ṣe mọ́tò a sì tó ti fi ṣe extinction bákan náà kò burú kọ́ pé omi táàpù lẹ́ẹ̀mẹ́fà èyí ni pé a bu àkọ́kọ́ a bu sẹ́mu a fi gbo ẹnu a tu jáde a tu bu mi a fi sẹ́nu a fi gbo mi a fi tu jáde lẹ́ẹ̀mẹ́ta ká tó a bu èyí e tá a fi símú lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní ògbúrú téèyàn bá lè ṣe èyí tí ó ṣe lápapọ̀ yẹn ṣùgbọ́n èyí tó dáa jù òun náà ni kí ó ṣe lápapọ̀ gbogbo wọn pátá ọ̀pọ̀ nínú àwọn àfa àwọn jamhur wọn ní ìka yìí sunna almuakkada ni pé sunna tó lágbára ni ni omi búkú sẹ́nu àti fífi símú àti fífọn jáde ṣùgbọ́n àwọn àfa mi gẹ́gẹ́ bí àwọn ànábìlà wọn ní ọ̀ranyàn ni torí pé ojú fífò kò lè pé láì fi omi símú ojú fífò kò lè pé láì fi omi sẹ́nu tó wá jẹ́ pé ẹnu nínú ojú náà ló ń wà imú nínú ojú náà ló ń wà so gbogbo wọn ò lè pé àyàfi kí a ṣe pàápàá jùlọ wọ́n fi ẹ̀rí athar tí wọ́n gbà wá pé anabisa asalam sọ pé ma minkum min ahadin yuqarrabu wudu'ahu kò sí ọ̀kan yín nínú yín tí ó gbé omi àlùwàlá rẹ̀ wá fún un thumma tamadmada tí ó wá ṣe tí ó fomi bo ẹnu tí ó sì tún fi omi símú tí ó fọn jáde illa kharajat khatayahu min famihi wa khayashimihi àyàfi gbogbo àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ tó fi ẹnu rẹ̀ ṣe yọ bọ́ dálẹ̀ pẹ̀lú omi tí yóò fi sẹ́nu nígbà tí wọ́n bá fi símú gbogbo àwọn àṣìṣe tó fi imú rẹ̀ ṣe yọ àwọn àṣìṣe yọ omi yẹn wá sílẹ̀. Si so bákan náà àwọn àdìsí míì wà tó ń sọ̀rọ̀ gbogbo àwọn oríkèé náà ipe téèyàn bá fọ àlọ́lá tó bá fọ ojú ẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe ni wọ́n ba omi tí ó fi fọjú tí ó bá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ọwọ́ fífọ̀ so apá kan nínú àwọn àfa àwọn ni wájib ni ọ̀ràn yẹn ni ó ní thumma qasada wajhahu thalatha lẹ́yìn náà ló wá fọ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ojú wani wọ́n ní haddu rẹ̀ ó ní min manabiti sha'r níbi tí irun ti ń bẹ̀rẹ̀ níbi tí irun bẹ̀rẹ̀ yìí tá a bá ní wọ́n ní ghaliban èyí ni pé tó yẹ pé ọ̀pọ̀ àwọn èèyàn níbi tí irun wọn ti bẹ̀rẹ̀ nù so ẹni tó bá wá parí tó yẹ pé irun tiẹ̀ ibi ló ti bẹ̀rẹ̀ so eléyìí kò ní ojú rẹ̀ ò ní débi torí pé ó rí ni so ojú rẹ̀ náà yọ bẹ̀rẹ̀ níbi tí àwọn èèyàn yòókù táwọn tiwọn náà ti bẹ̀rẹ̀ nù so wọ́n ní wọ́n wá pín sí ibi ní dúró nù ojú nù ó pín sí ibi bẹ́ẹ̀ ni fífẹ̀ rẹ̀ láti etí ibi sí etí ibi èyí ń fi hàn pé tábà fọjú á gbogbo bí dé ẹ̀kẹ́ wa báyìí àti gbogbo tí ó wálẹ̀ so eléyìí ni ẹni tó bá fọ bẹ́ẹ̀ òun lọ fọjú ọ rí báwọn ẹlòmíì tó bá ń sàlù àlá tó bá bomi yọ pàṣẹ báyìí ni subhanallah eléyìí ọ̀fọjú ọ̀fọjú pẹ̀pẹ̀ torí pé ó fi àwọn nǹkan míì lẹ̀ tí wọ́n tọ́ pé àwọn náà wà nínú ojú so ojú yẹn ó bẹ̀rẹ̀ láti ibi irun tí bẹ̀rẹ̀ fún gbogbo ọ̀pọ̀ àwọn èèyàn so tó bá rí ẹni tí irun rẹ̀ tó wá sí iwájú rẹ̀ òun náà yóò tún fọ yóò fọ débi táwọn èèyàn tọ́pọ̀ àwọn èèyàn tí irun wọn ti ń dúró mo rò yé wa náà so ó fọ ní ẹ̀ẹ̀mẹ́ta náà wàyàdẹ́yìí ilẹ̀ mìíràn fọ̀kẹ́yìn ní tàlàtà ó tún wá fọ apá rẹ̀ dé ìpùn ọ ọ̀fọ̀ lẹ́ẹ̀mẹ́ta ìfọ̀ apá yìí a ó rí pé ńgbà tá kọ́kọ́ bẹ̀rẹ̀ àlùwàlá àti fọ̀ wa ń bí so tá bá fẹ́ á fọ̀ apá ní ìtọ́jọ́ ọ̀ràn èèyàn ṣe ọwọ́ wa náà wà nù apá náà àfáà ní ọwọ́ náà wà nù apá gbogbo ẹ̀ pátá látọ̀ wá fọ̀ nídàkejì àwa ní fọ̀ láti bí láti bí náà láti wá fọ̀ ìgbà náà láti wá tún ṣe takhlili bayna al-asabi tààtù wa bo ohun tí ń bẹ láàrin ọmọ àka dédé bí ìgbọ́ wọ́n ní tó dájú náà ní ká fi ìbuwọ́ ọyùn sínú ìtaafọ̀ èyí ni pé ká má dàdúró níbi ìgbọ́ kó náà wọnú ìtaafọ̀ ní ọmọ ní ọmọ bóyá wa ká má dà fífọ̀ wa dé dúró níbi ìgbọ́ ká fi sínú ìtaafọ̀ so tá a bá fẹ́ fi sínú ìtaafọ̀ ó di pé ó di dandan ká kárí kọjá sí ẹ̀yìn díẹ̀ so èyí tó dáa jù nìyẹn. ثم مسح برأسه lẹ́yìn náà lọ́wọ́ pa orí rẹ̀ ó lè jẹ́ pé kò ṣàlàyé bọ́ọ̀ ni ó ṣe pa orí náà ṣùgbọ́n àdífi ètò wà níwájú òun ṣàlàyé ó ní pé ó mú ọwọ́ rẹ̀ lọ sí ẹ̀yìn ó tún wá dá padà wá síbi tí ó ti bẹ̀rẹ̀ so eléyìí ni fífọwọ́ parí a rí pé àwọn ẹlòmíì wọ́n kẹsẹ̀ báyìí ni wọ́n ti parí nù kò sí yàtọ̀ láàrin obìnrin àti ọkùnrin níbi orí pípa a mọ́sùlù jẹ̀mí ẹ̀rọ̀ásì ni láti bi irun tí bẹ̀rẹ̀ wá tí ibi ọrùn bí bẹ́ẹ̀ lápa táàfin dá ṣùgbọ́n àwọn àfáà obìnrin kò sáburú tó bá pa apá kan nínú orí ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù òun náà ni kó pa gbogbo orí rẹ̀ pátá. náà thumma ghasala kilta rijlayhi ìgbà náà lọ sí ẹ̀sọ̀ àfọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ẹsẹ̀ méjèèjì yun èyí ni pé yóò fọ débi kókósẹ̀ so n ta ṣàlàyé níbi kókó níbi ìpọ́ bẹ́ẹ̀ náà ló wà nù kókósẹ̀ èyí ni pé yóò mú kókósẹ̀ yẹn wọnú tí ó fọ̀ kò ní dádúró lórí kókósẹ̀ so yóò mú dé ọrùn ẹsẹ̀ rẹ̀ díẹ̀ tẹbi pé kókósẹ̀ yẹn ó fi wọnú tí ó fọ̀ pàápàá jùlọ ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí a ti kà sẹ́yìn níbi ẹ̀yìn ẹsẹ̀ ká fọwọ́ pa gbogbo bí àwọn tí omi tó máa ń ṣe tó máa tí tí tí ò rọrùn lẹ́yìn pé omi máa wọ̀ ká fọwọ́ pa dáadáa torí hadith Ànábì tó ní wailun lil aqabi minan nar ẹni pé gbogbo àwọn ẹsẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ àti àwọn àyè míì náà tá a fọ̀ nínú àlùwàlá iná inú wọn fi fọ́ fún wa lóòjọ́ gbẹ̀dẹ̀ àkẹ́ ọlọ́run kọ́sọ̀ wa nù ẹ̀ so lẹ́yìn náà lọ́wọ́ ni thumma qala nígbà tí Sayyidina Uthman tó ṣe àlùwàlá ìtàn lọ́wọ́ sọ pé ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam yatawadda'u nahwa wudu'i hadha báyìí ni mo ṣe rí ànábi sallallahu alayhi wa sallam tó lẹ́yìn pé khalifa ni sàábí ànábì ni sallallahu alayhi wa sallam lẹ́yìn pé sàábí ànábì sallam èyí ni pé kí ni wọ́n pe tó bá fẹ́ mọ́ lọ́wọ́ anani anani ànábì jẹ́ fún wa anani ànábì jẹ́ fún ẹni tí ń sọ̀rọ̀ yìí pàápàá jùlọ irú àwọn àjùlọ tọ́lọ̀ ń ṣe fún níbi orí ẹ̀sìn àti ká fi gbogbo ara ká fi sin ọlọ́run ọba so àwọn eléyẹ la lè pè nìkejì a lè pè wọn ní wòlíì bọ́lọ̀hún tiẹ̀ bí wọn tiẹ̀ pera wọn torí ọlọ́ni ala inna awliya Allah نعم لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون àwọn wòlíì ọlọ́run kò sí bẹ̀rù fún wọn bẹ́ẹ̀ ni wọn ò ní banújẹ́ sínú rí tí wọ́n fi sílé ayé àwọn ni àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run wa àwọn sàbẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n gba ọlọ́run ọba gbọ́ wọ́n sì ń bẹ̀rù ọlọ́run ọba so sífà wọ̀lì ó ti pé sí wọn la àwọn wa sọ pé sẹ́ẹ̀rí bí mo ṣe ṣàlùwọ́lá ń bẹ́ẹ̀ tí máa ṣàlùwọ́lá nù ó ní sẹ́ẹ̀rí àlùwọ́lá tí mo ṣe bí mo ṣe rí ànábì sallallahu alaihi wasallam tó ṣe ṣe yẹn ni pé ó dá ṣíṣe àlùwọ́lá yẹn padà sórí ẹni tó ní ṣẹ̀ríà ẹ̀ńtọ́ náà rán sí gbogbo àgbáńlá láti kọ́ wọn lẹ́sìn so èyí tí mo ṣe yìí mi ò ṣe tán kọ̀ wá látọ̀dọ̀ mi bẹ́mi náà ṣe rí tí ànábì sallallahu alaihi wasallam ṣe lò èyí ò fi hàn pé gbogbo báwo ṣe ṣe ẹ̀sìn aláti ṣe bí ànábì sallallahu wasallam bó ti ṣe lẹ́yìn ìgbà náà ló tún wá sọ nǹkan àǹfààní míì rú àlọ́ àláì ó wá sọ pé man tawadda'a nahwa wudu'i àdá gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú àlùwàlá yìí irú àlùwàlá mi gbogbo ẹnikẹ́ni tó bá ṣe thumma salla rak'atayn ló wá fi àlùwàlá náà kírun rákà méjì tí kìí ṣe fàrídà tí èsè irun fàrídà àmì kẹsẹ irun àṣùbà àbí àdára àbí làṣà irun náfìlà la yuhaddithu fihima nafsahu nínú òun náà ó páyọ ọlọ́run ọba kò máa ṣe ròyíròyí nínú rákà méjì tó ṣe ghufira lahu ma taqaddama min dhanbi wọ́n á darí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì so a ó rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà a lè fi wá foríjì láti ọ̀dọ̀ ọlọ́run ọba ó kìí ṣe pé ká máa sáré lọ sọ́dọ̀ àwọn ẹnìkan tó yẹ pé àwọn tá à ń sáré lọ sọ́dọ̀ wọn àwọn náà ọlọ́run ọba ni àwọn náà ń wá àforíjì lọ sọ́dọ̀ wọn. pàápàá jùlọ ó ti bà wá jẹ́ lónìí tó yẹ pé àwa gan ò ní ṣàdúrà fúnra wa àfi ká máa wá kẹ́lòmíì ó ṣàdúrà fún wa. àyè ṣàdúrà fúnra wa mọ́ àfi ká máa wá kẹ́lòmíì ó ṣàdúrà fún wa débi pé àwọn tí wọ́n ń ṣàdúrà fún yẹn tó ń fún wọn lóhùn ó ti máa bọ́ wọ́n mọ́ àwọn náà la wọn wá ní ṣiṣẹ́ mọ́ so ẹ̀yin tẹ́ máa mówó wá tí wọ́n máa ṣàdúrà fún yín inú wọn máa dúró dè ẹ̀yin náà tẹ́ sì ti lẹ́ tẹ́ ẹ̀fẹ́ ṣàdúrà fúnra yín mọ́ ẹ̀yin náà lọ fáyẹn ìràn pé kí ni ṣe bówó ni ẹgbà àfáà ìbá ń ṣàdúrà tádùn àbáwá gbà yóò àmọ́ wa dúpẹ́ ọmọ ọ̀gbọ́n lẹ́bùn bí ìgbà tó yẹ gangan ni ti lọ jẹ́ kádùá rẹ̀ ọgbà ìtànjẹ lásán ni ìwọ gan fúnra rẹ̀ tẹ́wọ́ bá ọlọ́run ọba rẹ̀ lẹ́yìn pé ọbẹ̀ ọlọ́run ọba ẹ̀sìn ni ipe ọ̀tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀sìn ló ń ṣe torí pé ó wà nù tí inú tọ́lọ́run ọba tí ó dùnnú sí ọ ipe orí ẹrú mi ọmọ ìpé kò sẹ́nì kankan tí gbọ́ bùkátà èèyàn àfi mi ọ̀tẹ́wọ́ lọ sọ́dọ̀ mi bákan náà ọlọ́run tó wá gbọ́ bùkátà rẹ̀ àdúrà tá a rí tí mùsùlùmí máa ń gbà gbogbo àdúrà tá gbà gbogbo ẹ̀ nígbà tó yẹ pé a bá ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba torí bákan mẹ́ta ni ìmọ̀ tí ń tá a tọrọ nǹkan ló ń ṣe fún wa àbí ń tá a tọrọ yun kọ́ ló ń wọ́n fún wa kó fi pa aburú kan tó bá wa kó fi sáàdì aburú náà àbí kọ́ ló fi ilẹ̀ jíjọ́ gbẹ̀ǹdẹ̀ àdìgáyàmọ̀ kọ́ wa fi ṣẹ̀san fún wa so oore ńlá ló ti fún ẹlòmíì ṣeun òun náà tó sì ṣe tó yẹ pé torí owó ló ṣiṣẹ́ òun náà ní ẹ kò ní ládà kankan kò ní ládà kó ṣàdúà torí pé torí owó tán fún ló fi ṣàdúà àgbọ́ rí pé ànẹ́bísà sálà ń jókòó lé wọ́n wá ń fún ànẹ́bí lówó pé ẹ bá mi ẹ bá mi bẹ lọ́wọ́ àbí ẹ bá mi ké kúránì èsì tí wọn náà pé tó ọ̀ka kùránì ọ̀hún àní ọlọ́ni faqra'u ma tayassara min al-Qur'an ẹ̀ka tó bá tó bá tó bá rọrùn fún yín nínú al-Qur'an bá gbé kúlọ̀ Allahu nìkan ni wọ́n mọ̀ tó bá ka kúlọ̀ Allahu tó wá ní wọ́n lọ́wọ́ bá mọ ka kúlọ̀ Allahu mo fi wá nǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́ ṣe fún ọ kọ̀kọ́ sẹ́ èyí tí wọn náà kà gbogbo ara fi tó lè ka ara fi tó wà nù kúlúwà náà nù gbogbo ẹ̀ lọ́lọ́run fi ṣe ẹ̀san fún ọ gbogbo ara fi tọ́wà nù kúrú wà láwọn yìí tọba kátó wáyé o tún mọ jù bá ń lọ so gbogbo orú àwọn ẹni tí à ń ṣe lóde òní ká pátì ló dáa jù àwọn tó ń gbélé pawó yẹn àwọn náà jáde lọ ṣiṣẹ́ ọ rí pé ọ̀pọ̀ wọn àwọn náà dá wàhálà tá wà nínú rẹ̀ sílẹ̀ lónìí èèyàn tí ọmọ nǹkan afọ́jú tá lọ bá ta ní òní òfin wa mọ̀nà ẹ pé yóò yí wa sínú kòtò ni bákan náà ni irú àwọn àfa tí wọ́n ń gbélé tán pawó so ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣerú àlọ́wàlá yìí tó kírun rákà méjì tí ò ṣe ròyìnròyìn nù náà ọlọ́run ọba yóò darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn àwọn àdìsí anẹ́bísà sálà ń pọ̀ nínú àwọn iṣẹ́ tọ́lọ̀ mọ́ fi dárí jìyàn àwọn iṣẹ́ tá a lè ṣe tọ́lọ̀ fi gbàdúrà wa pọ̀ gbúrú eléyìí lọ́tọ́ ká mà ká máa ṣe ká má lọ sọ́dọ̀ ẹnìkan láti máa wá bùkátà lọ sọ́dọ̀ wọn mọ́. so a ó rí i pé ẹ̀sán yìí ọlọ́run fi rọ̀ sí àwọn sábàbí bíi mẹ́rin alákọ̀ọ́kọ́ ó ní kéèyàn ó ṣe àlùwàlá kó pé gẹ́gẹ́ bí anabi sallallahu sallam bó ṣe ṣe ẹlẹ́ẹ̀kejì kéèyàn ó ṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta gẹ́gẹ́ bí Sayyidina Uthman bó ṣe ṣe fáwọn èèyàn tó ń rí tó sì ní bá anabi sallallahu alayhi wa sallam ṣe máa ṣe nù kéèyàn ó ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá sálù àlọ́run tán kó wá tètè lọ fi ṣe iṣẹ́ rẹ̀ ó rákà méjì kó fi kí rákà méjì ẹlẹ́ẹ̀kẹrin ó ní kó ṣe ìkíláàsì nínú rákà méjì yẹn kó fi ọkàn sínú rákà tó inú òun tó kí kódà bí ọ̀tẹ́wọ́sọ́ ọlọ́run ọlọ́run bá ti fi dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì lórí iṣẹ́ tó ṣe so eléyìí ni àlàyé lórí hadithi Umran àti Uthman ibn Affan ló pé orí rẹ̀ náà ni ìdánilẹ́kọ̀ọ́ àìbí ó sì dúró èyí tá a ṣe tó ṣe déédéé pẹ̀lú èròǹgbà ọlọ́run àti ànábì rẹ̀ kọ́nà ọba kí ó fún wa ní ládẹ̀ èyí tá a ṣe kí ọlọ́run ọba kí ó forí ẹ̀ṣẹ̀ jẹ̀dùjọ́ ẹ jẹ́ kí wọ́n kí ẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àdìsí òun wá ni kò mú wá torí pé mo pé àwọn nǹkan tí dáàdì ṣe ń fókọ̀sì lórí ẹ̀ ó ní àwọn tó jẹ́ bíi wáàjì so etí yẹn àwọn àfáàmì wọn pa sínú súnánù lòdù so fífọwọ́ pa etí a sì ní etí náà nínú níbi orílò náà wà ìdúnnù pé tó a bá fi fọwọ́ pa títàn tó kù náà ni tá a bá fọwọ́ parí tán tó kù náà ni ká fọwọ́ pa tí so àwọn afáàmì ní omi tá a bù tá a fi pa orí mu òun náà láà fi pa etí wa àwọn míì sínú kò sí àbúrú ká ṣe lílù òdìnnẹ́yìn ẹni pé ká bu omi míì fi parí lẹ́yìn tá a fi bu omi fi pa etí. etí pípa ẹ̀ẹ̀kan lóun náà tá a bá ti fi pa bọ́ orí tá a fi pa pa etí kálẹ̀s. òun náà ni ojú apá ẹsẹ̀ àti fífi. ok àyìnà kì í ṣe dandan eléyìí òní kamil al-afdal ṣùgbọ́n èyí tó tún dáa ju eh, al-ijiza. Uh, ó ní ẹyọ kọ̀ọ̀kan ká fọ ojú wa lẹ́ẹ̀kan ká ọmọ apá wa lẹ́ẹ̀kan ká fọ wa lẹ́ẹ̀kan now so eléyìí ni àjìzá tá a bá ṣe lẹ́ẹ̀kan ó ti uh, alálùwàlá èyí tuntun wá dáa eléyìí lọ ni ká ṣe ní méjì méjì torí pé àdìsí tó ń bẹ wájú ìka ìka kan nínú àwọn ká àlùwàlá tá ẹ̀ẹ̀mejì lòún ṣe ń tiẹ̀ tó ilé náà fi hàn pé èèyàn lè ṣe ní ẹ̀ẹ̀mejì bákan náà èèyàn lè ṣe lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan yẹn wọ́n ń pè ní al-ijza ẹlẹ́ẹ̀kẹta wọn wọ́n ń pè ní al-kamil al-afdal èyí tó dáa jù tó pé oníkàṣe mẹ́ta mẹ́ta náà òwú omi tí yẹn bá bu náà ni ó fi fọ méjèèjì papọ̀ lẹ́ẹ̀mẹ́ta méjèèjì náà ni ó fi fọ papọ̀ lẹ́ẹ̀mẹ́ta. náà ọwọ́ ọ̀tún ọwọ́ òsì tí yẹn bá bu sínú tó fi ẹ̀ẹ́ ẹ̀ẹ́ dáa ẹ̀fẹ̀ wọ́n yẹn. ìfọwọ́ bo ẹnu òun sínú àlùwàlá tó yẹn a lè kọ́kọ́ ṣe síwájú àlùwàlá òun wà pẹ̀lú ọ wà ní ipò àsìwák kọ́bùlà ní ẹ̀ńdàlùwò tó téèyàn bá ní síwák yẹn èèyàn lè fi ọwọ́ bo àbí nǹkan míì tó lè dúró nípò àsìwák ṣùgbọ́n mọ́tmọ́tọ̀ fi omi sẹ́nu bo ó tó sọ̀rọ̀ lókè ẹni pé kó mi ọ́ dé gbogbo inú ẹnu èèyàn pé o ti sọnù kò ní má tọrọ kò sẹ ìdìbà tí èèyàn bá fi ọwọ́ bọ̀ ní ẹnu rẹ̀ bákan náà ni fífọwọ́ra inú ààyàn fi fín omi sínú ni yọ àfọjáde láwọn àyè náà tó alhamdulillah ok ẹsẹ̀ ẹ̀nà afọ̀n ẹsẹ̀ yẹn kéèyàn fọ́ ní ẹ̀ẹ̀mẹ́ta yẹn òun ló dáa jù torí pé àwọn àfáà ni wọ́n fẹ́ israf níbi lílo omi kéèyàn ní pé eh, kéèyàn waste omi kódà kéèyàn wà ní eh, àgbà odò wọ́n fẹ́ kéèyàn waste omi so fífọ̀ lẹ́ẹ̀mẹ́ta yẹn òní ó dáa so but ní irú pé a ní àgé àbí èèyàn sí àlùwàlá ní ẹnu ẹ̀rọ so kò mí téèyàn bá ti fọ̀ tí omi sì ti kárí gbogbo everywhere téèyàn fẹ́ kí omi kárí kò so eléyìí a ní ìpínlẹ̀ ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀kan láàpè bó tilẹ̀ torí pé afẹsẹ̀ sí omi omi ń dà sórí ẹ̀ láà fọwọ́ gbó tó ẹ̀ẹ̀kan láàpè ṣùgbọ́n tá a bá lè da yẹn rí tí ó ní òǹkà òun ló dáa jù láwọn àná alayhi wasallam náà ẹ̀ẹ̀kan náà ni pẹ̀lú orílẹ̀ yẹn papọ̀ tó alhamdulillah